ìyá àdínọ́lá tó oṣù kan ara ohun tá a ṣe sọ pé ká bọ́ kúrò location nine nìyẹn ẹ jẹ́ kí n padà sórí ìbéèrè tí dáàdì mi bì mí èmi ni mo gbàdúrà wípé olúwa bí ò fẹ́ ṣe ọmọ adéyẹmọ bí ò fẹ́ ṣe gbogbo ọmọ yorùbá bí ò fẹ́ ṣe dúpẹ́ àwọn èèyàn bú mi wọ́n ní mò ṣáìdì dúpẹ́ àwọn kan kú mi wọ́n ní mò ń ṣáìdì ọba adéyẹmọ kò sí èébú tí wọn ò tí bu mi tán kò sẹ́pẹ̀ tí wọn ò tí ṣẹ́ tán ìran méjì lolúwa fi hàn mí ó oh, ìkejì yẹn ni mò ń bẹ lọ́run wípé olúwa o mi ò lè wéètì kó sí ìmúṣẹ nígbà tí mo gba yẹn lolúwa bá mú mi lọ nínú ìran yẹn tó bá sọ wípé ẹlẹ́tò ayé òun ọ̀run òun ni dúpẹ́ o. ṣé rí gbogbo ẹ̀yin tí ẹ rò bóyá màmá trust yín <laughs> màmá nífẹ̀ẹ́ yín mo ń fi àsìkò yìí sọ fún yín wípé dúpẹ́ ń lò yín ni eré ò kòkòrò yín dénú pẹ̀lú tí ọlọ́run fi hàn èmi ṣẹ́rí dúpẹ́ gbé ìrìn àjò yorùbá nation fún ìpolongo ògo ayé títí ẹni àti àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ tó jẹ́ olóṣèlú tó wà ní nàìjíríà ó wá fi dúpẹ́ délé sàárín wa ni wọ́n wá ṣe ní ìṣe ẹ bá mi ṣí ẹ o ẹ bá mi jù sínú gúrùpù àwọn dúpẹ́ group dúpẹ́ supporters group lọ́hùn kí gbogbo wọn máa gbọ́ gbogbo àwọn sisters ẹ̀ tó lè mọ bó ṣe máa ṣe ṣòfún mi mi ò fọ́ fún yín mi ò bẹ̀rù yín tẹ́ bá ṣe ń wá báyìí máa máa fún yín jẹ ni dúpẹ́ ló máa máa jẹ pàṣán lọ́wọ́ ti tèmi èmi àti gbogbo yíyẹn àlọ́rọ̀ dúpẹ́ alápẹ̀rẹ̀ ìjà lọ dúpẹ́ lẹ́lẹ́tàn dúpẹ́ lẹ́ni bí ẹni tí mo rí nínú ìran tèmi ni máa dì pẹ̀lú níwájú ọlọ́run àti ènìyàn nígbà tí a mú mi lọ nínú ìran yìí àwọn ohun tí mo rí ó ní agbára mo rí ìkíní nígbà tí mo rí ìkíní mo ní hé èmi ni woman ìfẹ́ lò àánú ẹ̀yin tẹwà lẹ́yìn ẹ̀ ṣe mí dúpẹ́ ò trust anybody ẹ lọ dé dúpẹ́ ò trust anybody ṣẹ́rí tí dúpẹ́ bá gba yorùbá nation fún yín òun àtàwọn bàbá ìsàlẹ̀ lọ́ọ́ máa rúùlù yìí o òun ló ṣe ń lé fìrì gbọ̀ngbọ̀n ló ṣe ń sọ fún yín wípé òun ò ní forí jiyàn òun máa rán yín lẹ́wọ̀n òun máa rán kọ́ police station tẹ́ bá wo show tó ṣe about three weeks ago ariwo police station bó ṣe máa kọ́ police station ló ń pa látara wípé ó ní ìdí tó fi ṣe wọ́n ti ṣe níṣe wípé tí ayé wọn bá bàjẹ́ tó ní nàìjíríà tí ó bàjẹ́ tó fáínálì tí wọn ò rọwọ́ mú wọn wá padà wá sínú yorùbá nation wá support dúpẹ́ wọn wá jọ àjáàkì ẹ̀ ọwọ́ àfidúpẹ́ délé sàárì yorùbá nation ni. irú nǹkan gbà wọ́n tó ti pariwo kún àkún àmàmá wá nìyẹn àwọn ọlọ́ba wá stood by her tọ́ba máa sọ wípé àmàmá ló ti ń ṣiṣẹ́ bọ̀ o màmá la gbà fún o màmá ní kinní kan kinní kan òun náà wá máa jẹ́ kó yé yín ó kúkú má ó ti sọ dandan lórí life chat ó dẹ̀ sọ ní secret náà wípé tí nǹkan bá ṣẹlẹ̀ òun ní àwọn bàbá ìsàlẹ̀ tóun máa ń pè àwọn wo làwọn bàbá ìsàlẹ̀ yẹn ṣe báwo olóṣèlú nàìjíríà ni kí dúpẹ́ bọ́ síta kó wá sọ wípé kì í ṣe àwọn olóṣèlú nàìjíríà bí àwọn bàbá ìsàlẹ̀ tó ń sọ nígbà tí wọ́n mú ìjìnlẹ̀ tí a bá dúpẹ́ ṣe mítì wọn tètè èmi ò tiẹ̀ tètè mọ̀ pé wọ́n mú ìjìnlẹ̀ ni mo ṣàbẹ̀rẹ̀ pé ìjìnlẹ̀ kọ́ wọ́n ló sì kiri ó sì kiri ìgbà tí mo ṣàpadà bọ̀ tó wá di wípé tó bá ti fẹ́ ṣe mítì lórí ọ̀rọ̀ ìjìnlẹ̀ mo máa wà bẹ́ẹ̀ a wá bẹ̀rẹ̀ ìjọ yẹn pé kí ni ìgbésẹ̀ tẹ́ gbé sórí ọ̀rọ̀ ìjìnlẹ̀ dúpẹ́ ní láti máa sọ fún wa wípé gbogbo àwọn olóṣèlú nàìjíríà pátápátá òun àti wọn ti jọ jókòó ṣe mítì nígbà tóun lòun fẹ́ mọ bí tíṣẹ́ ìjìnlẹ̀ ti wá wọ́n ní pé kì í ṣe àtọ̀dọ̀ àwọn pé kóun padà sáàárín àwọn tó jẹ́ yorùbá nation àwọn wo làwọn ẹni yẹn kí ni àjọṣepọ̀ tó wà láàárín wọn tí gbogbo ọmọ káàárọ̀ òjì yorùbá ṣe báwọn tó gbéṣẹ́ fún nìyẹn two options ni tí nàìjíríà bá dàrú kí wọ́n lè padà àtàwọn àti dúpẹ́ kọ́lé ajá kí yorùbá nation final tí nàìjíríà ò bá dẹ̀ dàrú olórí ilé olórí ibú wọn wá padà síbi tó ti ń bọ̀ dúpẹ́ náà padà ságolo ẹ̀ ẹ̀ ní gbùgbù ẹ̀bọ̀ láyé bó ṣe wà yẹn nàìjíríà nọ́mbà ló lò tí gbogbo ẹ̀ bá ṣe kinní tán tí nàìjíríà ò dàrú àwọn ọ̀rọ̀ abáyé yọ síìmù yá jù sílẹ̀ èèyàn tó wà lamẹ́ríkà tó lo nàìjíríà náà bàbá òun lẹ ṣe fẹ́ track ẹ̀ tẹ́fẹ́ mọbi tó wà iṣẹ́ burúkú tí dúpẹ́ wá ṣe láàrin ọmọ yorùbá nìyẹn kì í ṣe wípé ó wá ṣe iṣẹ́ ìdùnnú tí olódùmarè yọ́nú sí ó wá tó everybody ni nítorí nínú ìran yẹn dúpẹ́ tàbí dúró báyìí ó ní kí n dúró màá kàn gé díẹ̀díẹ̀ mi ní gómìnà nínú ìran yẹn ìgbà tí mo wá dúró látàárọ̀ títí dalẹ́ tálẹ́ lẹ́tàn mọ́ níyà kí ló dé tẹ́lẹ̀ kí n dúró síbí báyìí ṣèbí lẹ́yìn lẹ́lẹ́ mú mi lọ bí dúpẹ́ ohun tó ṣẹlẹ̀ sí mi ìran tí mo rí gbogbo tí mo fi padà lẹ́yìn dúpẹ́ nìyẹn pé èmi kọ́ ni woman yìí sọ sí is coming mo wá sọ fún nínú ìran yẹn pé màmá ṣèbí lẹ́yìn lẹ́lẹ́ mú mi lọ ó bá kú sẹ́yìn <laughs> ó ní lady k owó ò lè mú ẹ délé òun owó trust anybody ó ní sọ ibi tóun mú ẹ dé ibi tóun máa mú àwọn tó bá tẹ̀lé òun dé nìyí ilé òun ó wá nọwọ́ sọ́nà jíjìn ó nílé òun wà lọ́nà jíjìn ṣé wá ríbi tó nọwọ́ sí yẹn ìgbà tí mo máa wo bẹ̀ àwọn ilé tí mo bá ń bẹ̀ ó jẹ́ ilé àwọn olóṣèlú nàìjíríà ní àwọn ilé tó wà bẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ilé òun ọ̀rọ̀ ọlọ́run òwe ni ní tó túmọ̀ sí pé àárín wọn ló ti wá láti wá da àárín àwọn ọmọ Yorùbá rú láti wá ṣe iṣẹ́ burúkú òun náà ló dẹ̀ ti ṣe ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n tẹ̀lé dúpẹ́ ti fi ọ̀rọ̀ ọlọ́run ó ti fi brainwash wọn wọn ò gbọ́ pọ́pọ́. ṣé ẹ gbọ́ mi o. àgbọ́yé àgbọ́yé. àgbọ́yé. kókó iṣẹ́ tí woman ìfẹ́ ṣe gbogbo èrò ọkọ̀ títí wọ́n ní wípé ọlọ́run ló ràn wá ọlọ́run kọ́ ló rán dúpẹ́ wá o mission ló wá ṣe àwọn olóṣèlú ni wọ́n rán Dúpẹ́ wá sàárò wa nígbà tí mo rí ìyẹn ah, wọ́n rò pé irú òun ni mo rí mo wá pe aláfọ̀rọ̀nà mi mo wá ṣàlàyé pé kọ́ báyìí kọ́ báyìí mo rí wọ́n ní ah eh, mo ní láti stay away from this woman kó má jẹ́ pé by the time táwọn èèyàn bá mọ̀ wípé ó kàn máa dáwọ́ dúró sójú kan ṣé kò dáwọ́ dúró sójú kan báyìí sí i pé bàjẹ́ táwọn táwọn bá máa mọ̀ pé ó kọ̀ wá táwọn èèyàn dúró sójú kan ni kó má di pàjọ ọmọ forí kó ètò yẹn dìbò lókè mo ti gbọ́ mo wá ọ̀rá yẹra fún wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kọ́lọ́ tó wá fi the final one ọ̀rọ̀ mi the final oh, one yẹn lè bí retí fún dúpẹ́ ṣì máa sunkún ẹ lọ dé ẹ lọ kọ́ sílẹ̀ ó máa sun ẹkún ọwọ́ pálábẹ̀ máa ṣe igi ṣáà ríbi tó gbà wá ọ̀dọ̀ àwọn olóṣèlú nàìjíríà tó gbà wá àwọn náà lọ máa padà mú láwọn tí kò kí ń ṣe páàtì títí ẹ̀ because páàtì oníkálukú wọn bẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tí ò ń ṣe páàtì títí ẹ̀ àwọn náà lọ́ máa padà mú tó máa jẹ́ níyà ẹ lọ́ọ́ dé ní agbára ọlọ́run àfi tó bá aṣọ ọlọ́run ló fi ràn yẹn mí ẹbí ò lè tẹ̀lé dúpẹ́ o láyé àti láyé tó bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣe wà. ẹ ṣe gan ni lady k mo kí gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nílé lóko lẹ́yìn òdì wípé afúnmójú ọjọ́ ṣe rí àdá fún wa lágbára lọ́wọ́ ọlọ́run ìdáwọ́lé wa yọrí sí dàdá ó ń ṣọwọ́ lókù bẹ́ẹ̀ ni ọ̀hún ní sí pẹ̀lú òkú ẹ̀ ẹ̀ ó mì ní dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè yìí ẹ̀ ibo ló fẹ́ já sí bọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀ àgbo wa tó fẹ́ yìnrìn lọ agbára ló lọ mú wa ọ̀lẹ́gun tó bá kọ́kọ́ jó ìran ló máa wò nígbẹ̀yìn àwa tá a dúró lórí òtítọ́ tá mú mi òtítọ́ tá a jẹun òtítọ́ tá a bá òtítọ́ dúró tá a dúró ti bàbá wa ṣe Sunday Igboho wípé no àwa rí nǹkan tá a bá tiẹ̀ rí hundred percent ah, àwọn ẹni yìí èèyàn ni wọ́n tó bá ń wá èèyàn èèyàn alálùbáríkà èèyàn olóríire tó bá ti rí Sunday Igboho ó ti rí kan nínú wọn tó bá ń wá bàbá olóríire grandpa olóríire alálùbáríkà tí ò ní kú láéláyé tó bá léèyàn ní kú láéláyé àrọmọdọ́mọ ẹ máa pàtó ẹ ní ti dáadáa tó a bá wọn dúró wọn ò dé disappoint wa nígbà kankan kò sígbà tó pè wọn tó ń gbàgbó kò sígbà tó béèrè nǹkan lọ́wọ́ wọn tí ò bá yé wọn á ti sọ fún ẹ pé máa pè é padà tẹ bá ń jà wọn máa pè láti parí ẹ a dúpẹ́ lọ́wọ́ wọn o a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá tí ó ti lọ gbogbo wa náà láti lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ including gbogbo wa pátápátá including me láti lọ bó a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó ṣí wa lójú inú ó dẹ̀ ṣí wa lójú ẹ̀mí láti máa padà bọ̀ wípé a oko ìparun lélẹ̀ bọ̀ fún àwọn bàbá wa àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n wa àti àbúrò wa tó ṣì wà nínú oko ìparun yìí abẹ ọlọ́run tó láyé tó lọ́run á ṣí wọn lójú inú á ṣí wọn lójú ẹ̀mí ó máa yé wọn ju báwọn gbọ̀ngàn ṣe lérò lọ now sísà mi mo máa play audio kan mo máa play fídíò ìyá kogi yẹn máa play a máa tún play ó ní nǹkan tí mo fẹ́ fàyọ ń bẹ̀ bọ́kí tó wá lọ́bẹ̀ lórí ọ̀rọ̀ ìran tẹ́ ẹ rí yìí àti gbogbo nǹkan tó ti wá ṣojú yín yìí ǹjẹ́ tí bá béèrè nǹkan kan lọ́wọ́ yín ìmọ̀ bóyá ẹ máa fún mi torí pé ìgbà tẹ́ ẹ máa ṣe nǹkan yẹn ojú gbogbo ayé náà lẹ ti ṣe àwọn èèyàn gbọ́ àwọn èèyàn wò ó màá ẹ lè rí ọ̀rọ̀ náà jẹ́ lórí ọ̀rọ̀ princess lórí ọ̀rọ̀ princess tó ṣe voice message dá jáde tó ti wá dolóògbé báyìí kí lẹ lè sọ lórí ọ̀rọ̀ voice message tọmọbìnrin yẹn ṣe jáde àti nǹkan tó padà wá wo sí yín lójú ṣé mo rí pé ní ìgbẹ̀yìn voice message yẹn princess ń sọ wípé ẹ sọ fún oní ẹ sọ fún Dúpẹ́ wípé tó bá tó bẹ́ẹ̀ kó kó bóyá kó dá òun níyàn or something like that pé òun máa padà wá fún un and mo dẹ̀ fẹ́ jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá wípé dúpẹ́ kò kẹ́ má rò pé bóyá because nígbà yẹn àwọn èèyàn rò pé bóyá ikú dúpẹ́ dúpẹ́ ló òun ló lágbára kan tó fi fò tó fi lọ bá no ọlọ́run ló ṣe pé lọ́jọ́ ti dé princess ti sìkì tiẹ̀ lọ́nà tó jí òun ti ń bá tiẹ̀ fà á ẹ̀ tó ní tìrí tó ti dúpẹ́ tó sọ yẹn àyàbá nìyẹn bọ kí lè lè rí sọ lórí ọ̀rọ̀ princess kọ́lọ́hún kó bá wa tẹ sáfẹ́fẹ́ rere now over to you uh, Lady K. ẹ ṣeun gan mo dúpẹ́ mà àkọ́kọ́ lórí ọ̀rọ̀ vn tí ẹ sọ ìgbà tí vn yẹn jáde out of hundred percent ọmọ Yorùbá àwọn sixty percent ni wọ́n wà lẹ́yìn onítìrì nígbà yẹn ọ̀ọ́ká tẹ̀ ní seventy percent. bẹ́ẹ̀ni yá bọ́s mo mọ̀ tí ojú mi rí pẹ̀lú ọ̀rọ̀ vn yẹn nígbà tí vn yẹn jáde tí wọ́n jù síbi èmi gbọ́ èmi gbé tíbẹ̀ lọ́dọ̀ tìgbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pẹ́ mi ẹ wo <laughs> bálálẹ́ bá ní kó dáa fún dúpẹ́ aláàárọ̀ òní kó dáa. ó ti ń fà á bọ̀ báyìí. lọ́tọ̀ <laughs> sá. ẹ̀rọ ẹ̀rọ kí n gòdì lórí ọ̀rọ̀ dúpẹ́ o nítorí ẹ̀mí mo máa ń tọ́jú mi rí. dúpẹ́ tí ìṣẹ̀dá gbogbo èèyàn bá dárí jì títí pè mí sá. èmi ò fẹ́ kẹ́ ẹ lọ jìnnà mo fẹ́ fẹ́ gbé e padà torí mímu akánà náwó ọdún lẹ́bí bóyá lè dá agbèrè yàrá pọ̀ wọ́n náwó ìyẹn ajakunyara àwọn náà ti náwó tipẹ́ bóyá àwọn náà ti jẹ́ kó ẹ ti jẹ́ kó dáhùn question yẹn délẹ̀ náà question tó wà very very important. ọ̀dọ̀ táwọn ọ̀fẹ́ gbé rìn wọlé wọ́n ní kẹ́ dáhùn bẹ́ẹ̀. a máa jáde àleta ẹ jẹ́ kó dáhùn délẹ̀ ẹ jẹ́ kó dáhùn ẹ jẹ́ kí lè di kí lè dáhùn. títí tí ẹnìyẹn jáde ẹ jọ gbogbo ẹ̀yin tẹ bá wo ṣó tẹ ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ bá mi ṣí ẹ nítorí mo ní ẹlẹ́rìí tó pọ̀ kó lè dé ọ̀dọ̀ àwọn ẹlẹ́rìí mi yẹn gbogbo ẹ̀yin tí ẹ bá wá jẹ ẹlẹ́rìí tí ẹ fẹ́ tẹ mọ̀ sí nǹkan tí mo fẹ́ sọ ní àṣálẹ́ anytime tẹ bá wo fídíò yìí ẹ jọ ẹ drop ẹ sí comment section because mi ò ní olùgbèjà ṣùgbọ́n mo ní ọlọ́run fíyàn ní jáde àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí lady k kí ló dánwò yìí kí ló ṣe yìí ó ṣe lè sọ̀rọ̀ báyìí. lady k èmi mo kọ́kọ́ pè yín èmi gẹ́gẹ́ mo kọ́kọ́ pè yín torí mo jẹ́rìí èmi gẹ́gẹ́ mo kọ́kọ́ pè yín ẹ dẹ̀ sọ wípé ẹ̀yin kọ́ lẹ ṣe é pé ohun yìí dẹ̀ jo princess pé ẹ wá ẹ ṣèwádìí èmi wọn kọ́ pé torí mi gbọ́dọ̀ parọ́ gbogbo àmì lónìí èmi wọn kọ́ pé. ẹ ti sọmọ ẹ ti sọmọ gbè ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ béèrè bí ẹ ṣe bí mo lè sọ̀rọ̀ ló dẹ̀ dùn mí ó dùn ìṣẹ̀dá mi pẹ̀lú gbogbo àlàkọjá mi dúpẹ́ wá fi ìyàjò yorùbá nation àtìyá gbogbo wa sọ di tọ́ ìbáwá máa wò wọ́n rọ bí ò ní tèkẹ̀ yìí sí i máa ṣe ṣó fún wọn bọ́bà tù bọ́bà ẹni tó bá la nǹkan tí mo là kọjá kó wo bọ́ta kó wá sọ nígbà tí dádì màmá borí owó pé mi kó lèmi kọ́ ni mo ṣe mo ní ṣùgbọ́n ẹ má wọrí màá ṣèwádìí ẹni tó ṣe fi hàn nìyẹn èèyàn kan tún wá jù sí mi again ẹni yẹn wà ní UK mo wá pe ẹni yẹn mo ní ẹjọ́ ta ló ṣe fi hàn ní ẹni yẹn bá kú sẹ́yìn ó bá ní à princess ló ṣe yọ tí mo mọ̀ ó níbi òbẹ́ni tó ṣe ó ní princess tayo tẹ̀mí tayo. ó níbi òmò ó bá ṣàjúwe júwe ó ní à bó tiẹ̀ tí wá ti pẹ́ torí ọmọbìnrin yẹn fẹ́ kàn ṣẹ̀ mí ṣùgbọ́n mo ti forí ìdíkọ́ ló bá mi pàṣìṣe rẹ̀. àmín àmín. mo ní mo ti wọ ọmọbìnrin yẹn fún mi nọ́mbà ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe gba nọ́mbà mo kàn gbójú ni mo pé five minutes kọ́ kọ́ bẹ̀rẹ̀ sí wọlé ní gbàgbó kí ló ṣẹlẹ̀ àwọn màmá màmá kan wọ́n pè mí sí group call bẹ́ẹ̀ lady k kò yẹ kó jẹ̀wọ́ o pẹ̀lú nǹkan tí dúpẹ́ gbé dání ìwọ ló wá ṣubú ilé mo bá mẹ́kọ́ sun ebi tó mi ò jìnnà sójú mi ìṣẹ̀dá mi á jẹ dúpẹ́ níyà mo bá lèmi kọ́ ni mo ṣe ọba nírọ́ ni mo pa àfi kíyà bọ́ síta kí n lọ ẹ sọ pé bìkọ́ ni mo ṣe kí lọ dìbọ́ǹkì ẹ̀ mo ló dáa mo ti gbọ́ máa ṣe bẹ́ẹ̀ bí mo tún ṣe dúrọ̀pù báyìí òun làwọn sisters dúpẹ́ àwọn ẹnìkan òkè ọ̀hún tá a mọ̀ tá a lè dárúkọ wọn àwọn tó sọ dádì mi ọmọ borí owó ní ọmọ borí shit. láti mọ wọn. lọ́ba tún pè mí lọ́ba ní èmi mo ṣe vn mo lé mi mo ló dẹ má wọ̀rì àmàpẹ́ni tó ṣe é sìn mo wá fi wọ́n sórí pọ̀ lórí the other phone mo wá pe princess mo ló yẹ máa gbọ́ mo bá kí princess mo ṣáà introduce am ló bá ní àwọn ah, lady kí òun gbọ́ tí fẹ́ bá yín sọ̀rọ̀ tipẹ́ mo bá ní fi ẹ̀dì tẹ̀ ṣe báwo ló ṣe jẹ́ ọmọbìnrin bá ẹrù bọ̀rọ̀ mo bá ní ṣe ní proof ó ní proof wà mo ní ẹ fún mi ó lòun ò ní fún mi àkókò ah, tí bá fún mi proof ó máa dùn mí o ó ní kí ló dé mo láwọn èèyàn tí ń pè mí wọ́n lè mí ni mo ṣe vn yẹn e ó ní kíní yẹn dẹ̀ ti jà rọ̀ìrọ̀ ìgbọ́n ó ti inú gúrúùpù mi ó ti dá wàhálà lẹ́sìbẹ̀ ó lè mí ni mo ṣe lọ́mọbìnrin báwo ọmọ mi lọ́gbọ́n láláì wo lè fún mi ní gùn ohun tóun ṣàmà sọ ni wípé dúpẹ́ báwo lóṣèlú nàìjíríà ṣe débi náà wá ti wá padà rí nísìn kọ́nà bá mi dúró ti àwọn ọmọ princess níbi táwọn ọmọ ẹ̀ bá wà. wípé ó bá wọn ṣe. lè máa tán bá jọ bẹ̀rẹ̀ o ọmọbìnrin lọ́kọ́ fún ní ọlọ́mọ mẹ́fà bàbá mẹ́fà nítorí dúpẹ́ onítìrì lèmi náà bá tukọ́ sókè mo bá fojú bà bẹ́ẹ̀ bá tọ́mọbìnrin ṣe bẹ̀rẹ̀ nìyẹn ni mo bá sọ fọ́mọbìnrin pé tó bá ti mú púrúfù jáde màá bọ́ta màá ṣe ṣó fún ẹ gbogbo nǹkan tó ṣe fún mi aṣọ mi tó jí kó igbádà ìkòkò máa ka gbogbo ẹ̀ síta màá sọ fún gbogbo ọmọ káàárọ̀ ojíire lábàjọ bẹ̀rẹ̀ ọmọbìnrin ìṣàpadà kọ́ ti fóònù mọ́mi lẹ́nu mo ló lo olùṣẹ́ ti gbọ́. ẹ̀rọ ti rí pé èmi àti bàbá lágbára. ó pọ̀ mo pọ̀ mi ò tí débẹ̀ mo bá sọ fún wọn mo ní ìyàṣẹ ti gbọ́ báyìí èmi kọ́ o nǹkan kan o. kò pẹ́ òòṣà bá pè mí ọ́nì lady gay àwọn gbọ́gbẹ̀yìn àti princess ẹ̀ jà mo ní bẹ́ẹ̀ ni mo ní bàbá ó ṣe báyìí báyìí báyìí àwọn nǹkan bíi tó wá kó lé irọ́ làwọn gbọ́ sí ó ní ṣùgbọ́n àwọn fọlọ́ bẹ̀bí kí gbàgbé ọ̀rọ̀ yẹn kí má sọ anything mọ́ ah mo lọ ṣà ó jẹ́ ni o mo nítorí àwọn èèyàn ò kí gbádùn pẹ̀lú omi jẹ́ ni mo bó ṣàsọ̀rọ̀ mo lè jẹ́ kí n mi lọ́rùn lórí kéèsì yìí kí n kí gbogbo ayé mọ̀ irú èèyàn tó mọ̀bìnrin yìí pé rán ló pa bó ní tìrì láì mọ̀ wípé òótọ́ ló ń sọ òṣàdé láyé àwọn òfẹ́ gbọ́ kankan kí gbàgbé àtọ́nítìrì àti princess kí gbàgbé gbogbo àwọn òfẹ́ jáàbò mo court ẹ̀yìn yẹn ni dáàdì mi Gani Alágbàlà ni bàbá náà tún wá pè mí pẹ̀lẹ́ yìí náà yẹn Dr. Zabby torí ọ̀rọ̀ yẹn ń dùn mí kó tó di pé yìí náà ṣàparí ẹ̀ fún wa láfíà tẹ̀yìn parí ẹ̀ àwọn gúrùpù kan tún pè mí láti UK ẹ máa mọ̀ lára àwọn gúrùpù yẹn wọ́n máa pe ìyọ̀kú ní Káyọ̀dé Ẹnímọ̀lá. ok ok ok Mr. Káyọ̀dé Ẹnímọ̀lá. wọ́n máa pe ìyọ̀kú ní àwọn gúrùpù wọn wọ́n ní wọ́n dálẹ̀ nínú gúrúùpù ni pé àyàn ah, burúkú lady kí náà wá sọ fún wọn wípé ah, lady kí òun ṣẹni táwọn ò lè pè ẹ jẹ́ káwọn pè bí bọ̀dá yẹn ṣe pè mí nìyẹn pẹ̀lú àwọn gúrúùpù ni mo bá kó mo bá rò mo lè fi kọ́ mo ṣe bí ẹ̀yìn ọlọ́ba máa jẹ arógun àdúgbò mọ̀ bí o ní fi dúpẹ́lẹ̀ o ní gbogbo ọmọ Yorùbá fi dúpẹ́lẹ̀ pẹ̀lú tọ́jú mi rí mo lè fi kọ́ mo ṣe mo bá kó mo bá rò ni bírọ́dà ibà ṣàǹsọ fún gbogbo wọn kó ṣe ti gbọ́ báyìí àwọn dábọ̀ ìsì lady k wọ̀ lady k kò mọ orí pè kò mọ wèrè pè there are so many things tó yẹ pé lady k ò lè pronounce dáadáa pé òun kọ́ ló ṣe ni mo bá bọ́ nínú mítìnì yẹn o bí mo ṣe kúrò nínú mítìnì yẹn báyìí ní dadi sam ọyábáyọ kọ́lọ́ bá mi dúró ti bàbá yẹn náà abẹ́rẹ́ ìṣọ̀péyàn kọ̀ọ̀kan máa mọ̀ wọ́ ọ wà nínú ysdf bí àwọn náà tún ṣe pè mí nìyẹn pẹ̀lú àwọn group lọ́lọ́wọ́ fẹ́ jọ́ mi sùn ni kí ló tún ní mo ṣe á ní mo ṣe va e. pé mo fẹ́ baṣẹ́ jẹ́ gbogbo wọn ṣàbẹ̀rẹ̀ sí ní bú mi fún dúpẹ́ onítìlù mo lè bí kọ́ ni mo ṣe tí mo bá tún bẹ àwọn yẹn náà to cut the story short aago kan òru mo bọ́ta mo wá ń dì vọ́ǹkì va nìyí ìṣẹ̀dá mi á jẹ dúpẹ́ níyà pẹ̀lú ẹkún àwọn èèyàn jẹ́ kí n sùn náìtì ni mo wọ̀ wá sórí live show tí mo wá bẹ̀bẹ̀ pé ẹgbẹ́ ṣàánú mi bí kò mo ṣe fi ní e, princess ló ṣe láì mọ̀ pé òótọ́ lọ́mọ obìnrin yẹn sọ ṣùgbọ́n lọ́jọ́ tó ní mo mọ̀ pé tó bá ń ka àwọn tó ń fún dúpẹ́ lẹ́pẹ́ jù wọ́n á mú lè di kéèmọ́ wọn ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mi ò ní gbọ́ mi ò ní gbà wúmà yìí ṣe ohun tí ó burú fún ìran Yorùbá àwọn onílẹ̀ Yorùbá ò dẹ̀ ní forgive nítorí títí Dúpẹ́ Onítìrí ni wọ́n ṣe ṣépè fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá eléyìí ò tí ì ṣẹlẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé ọ̀tá mi ṣépè nítorí ti Dúpẹ́ Onítìrí ṣùgbọ́n inú mi dùn pé lára àwọn tí wọ́n ṣépè lọ́jọ́ náà náà nítorí vn tí princess ṣetán lèmi ni mo ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti rí yóò ti tán sí kò jẹ́ bí ọ̀rọ̀ princess ṣe jẹ́ o ó dàbí bírò. yorùbá àfi tó bá kó evidence ìyá onítìrì fún mi láì kó evidence ìyá onítìrì fún mi kò sẹ́ni náà lọ pé gbogbo èèyàn kan máa pè mí mo dúró lórí ọ̀rọ̀ mi àti jẹ tán ṣé mo mo lọ wá jáde. mo ṣe sọ̀rọ̀ tán ní sínsìnyí ni mo mẹ́sẹ̀jì ẹ̀yìn ayé ẹ máa bàjẹ́ lọ́wọ́ ni akẹ́kọ̀ọ́ èmi ni mo ń pè é yà. ẹ ṣe gan-an ni ẹ jẹ́ kí ah, <laughs> ẹ tún rántí ẹ tún wú àwọn ọ̀rọ̀ tí dúpẹ́ àwọn àti dúpẹ́ onítìrí tó dá kalẹ̀ ẹ jẹ́ kí n jẹ́ kí bí ájì àkùn àrà torí a ń pẹ́ ní a ń pẹ́ pàlẹ́ okay okay ajá pọnyin ara ẹ jẹ́ kí wọ́n ẹ jẹ́ kí wọ́n sáré sọ̀rọ̀ náà ẹ á wà tẹ̀síwájú. ẹjọ́ kọ́pìlì ọdíò yẹn náà. ok ẹgbẹ́ sáré ẹ̀dá ẹ̀dọ́ ọdíò wo ni Mr. Hamid ó yá. ṣé mo wí pé lady k ṣé òfin kankan parọ́ nínú ọ̀rọ̀ tí lady k rọra sọ ṣé ń gbọ́ mi ṣá. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí ọ́díò yẹn èmi ni mo ní a máa play ọ́díò yẹn torí gbogbo nǹkan ló máa ń ní reason ó ní reason tí a fẹ́ fi play ọ́díò yìí a máa eh, because Dúpẹ́ mú ẹ̀rí ẹ̀ jáde ẹ̀rí máa jẹ́ mi nìṣó òun ló sọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ nínú ọ́díò yẹn ká ẹ̀ṣẹ̀ wá wo pẹ̀lú nǹkan tí ìyá Kogi ẹ wa play audio yẹn. ájà ẹ máa a máa tó kúrò. ṣùgbọ́n gbàtà bá máa ṣe àwọn surveyor general wa ń sìn tó bá máa fi demarcation wa sí yorùbá sí a máa sọ ibi títí yorùbá wà mo fẹ́ fi àsìkò kí ìyá kogi láti kogi state mo dúpẹ́ gidi ẹ kúṣẹ́ takuntakun mo dúpẹ́ gan-an ni ẹ ṣe in fact state yín ó ṣe pàtàkì fọ́mọ yorùbá torí lára borderline wa ni state yín pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run amọ̀pá láwọn ọmọ Kogi tó ní ògo Ọlọ́run amọ̀ wọn dáadáa tó wọ́n wà ń bẹ̀ àwọn náà máa ṣe olórí customs and border and border protections wa customs and border protections. àwọn aṣọ́bodè àwọn aṣọ́bodè. aṣọ́bodè ẹṣẹ ẹṣẹ sà àwọn náà máa ṣe aṣọ́bodè wa àwọn ọmọ náà máa jọ ọ̀gá olórí níbẹ̀ mm-hmm. àwọn tó mọ náà ta Kogi state tó gbé èdè tó mọ gbogbo ẹ̀ àwọn náà máa jẹ́ ọ̀gá níbẹ̀ don't mind why charge customs and put up. Uh, uh, sorry, I'm about the ever you know. Sorry, nílẹ̀ pé sí lọ. Aṣọ́bodè. Eh, Ọlọ́run ta. Aṣọ́bodè. Eh, aṣọ́bodè. Ok, aṣọ́bodè. Aṣọ ẹ ṣáàṣì fún mi láyè kí n sọ vanakula náà. Ẹ má bínú ẹjọ́. <laughs> Ẹjọ́ ẹ má bínú. Àwọn náà máa wà in charge customs and border protections ní Kogi state ń bẹ̀ yẹn. Àwọn ọmọ Kogi ni àwọn náà máa jọ̀gá ń bẹ̀ wọ́n máa ní ipò oríṣiríṣi o wọ́n máa ní àwọn nǹkan tó oríṣiríṣi tó dá ń bẹ̀ bọ̀ mo fẹ́ kán mọ̀ yìí pé àwọn ọmọ ọmọ Kogi tán ti tán ti marginalize tán ti tẹrí wọn tán gbé ògo wọn mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn ògo wọn máa búyọ o wọ́n máa lò ògo wọn bẹ̀ wọ́n máa dìde gidi ìtẹ́ máa dìde dáadáa bọ̀ mo á fẹ́ fi àsìkò yìí kí ìyá Kogi ẹ kú iṣẹ́ takuntakun ẹ ṣe mo dúpẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé. bọ́lá báyìí ni ó ń kẹ́yìn ìgbàlẹ̀ wọ́n ní kógókógó báyìí lòun agogo kọ̀ǹgẹ̀kọ̀ǹgẹ̀ báyìí lòun akèrègbè àwọn lóní kínla kínla àgbọ̀n sàlẹ̀ lónìí họ́wùhọ́wù ìrànwọ́ òun náà lóní kọ́ńbó àtàkùn báyìí òun náà ní ojú ọ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni o lórí ètò lálẹ́ ètò ní bọ́lá báyìí ni